ẹ kalẹ gbogbo ọmọ káàrọ̀ jèrè mo kí gbogbo ọmọ káàrọ̀ jèrè ẹrẹkú ọ̀rọ̀ Yorùbá nation wa náà adédèrè láṣẹlùmọrẹ ẹ má jẹ kó sú wa kò ní sú wa kò ní rẹ̀ a máa tẹ̀síwájú náà ni létòlétò ara àwọn ògbésẹ̀ tá a máa gbé náà la fi ń gbìyànjú la ń gbìyànjú láti fi hàn wá pé ká bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn kankan ó dẹ̀ ṣe pàtàkì ká kọ́ ká gbé àwọn ògbésẹ̀ yẹn àpẹẹrẹ ní nǹkan tí mo fẹ́ fi hàn yín kékeré ṣe ń fẹ́ fi kan kékeré kan hàn yín jẹ́ kí n wá kí ní ọ̀fun yín sí kí n wá jáde yìí. ń o máa já sí orí tí nǹkan tẹ́ ń wò lórí yìí sí mo kàn ni ìyẹn ni wọ́n fi ṣe kí n fi bẹ̀rẹ̀ ṣọ́rọ̀ mi yẹn yín mo fi ṣe ó lè ṣe pàtàkì mo fẹ́ kẹ́ rí ọ̀rọ̀ yìí ní gbogbo gbogbo ọmọ Yorùbá bá ti rí wa bá ti wà lórí ètò ọ̀rọ̀ yìí nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ ìtumọ̀ yẹn ni pé gbogbo wa lápapọ̀ láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì bá ṣe dúró papọ̀ yẹn gbogbo wa la ní agbára àti àṣẹ lórí ìjọba wa láti bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn wa ní ọ̀rọ̀ yìí torí láti mẹ́rìnlélógún ọdún sẹ́yìn wọ́n ti fi ọ̀rọ̀ yìí pamọ́ fún wa táwọn ọmọ àwádà láti bẹ̀rẹ̀ sí ní tú palẹ̀ fún àwọn èèyàn wa ká bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n jí pé ká mọ̀ pa ní agbára kò sí agbára tó ju agbára ti àwa ọmọ ìlú lọ ọkọ̀ síbẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí jẹ́ka fún yín ìjọba jẹ́ ti àwọn ènìyàn nàìjíríà láti ọ̀dọ̀ ní ti ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ ìtumọ̀ yẹn ni pé tá bá ti dúró papọ̀ tá bá ti dúró papọ̀ ní ìbílẹ̀ kan síbílẹ̀ kejì pé nǹkan báyìí afẹ́ kó ṣẹlẹ̀ afẹ́ kí ṣe títì fún wa afẹ́ kó ṣomi bàbá ṣe dúró papọ̀ yẹn tí a kí wọ́n kó sí láàrin kan yà wá nta ta fẹ́ yẹn ló máa jáde ẹ̀kọ́ tí mo fẹ́ tí a máa fẹ́ kí gbogbo wa ká kọ́ nìyẹn ká bẹ̀rẹ̀ sí ní kọ́ gbé ọ̀rọ̀ yìí ká fi kọ́ gbogbo àwọn ọmọ wa láti iléèwé kékeré títí iléèwé ilé àárín àtàgbà gbogbo ẹ̀ kí wọ́n lè mọ àtẹ̀yìn òṣìṣẹ́ mo á fẹ́ kẹ́ kọ ọ̀rọ̀ yìí sílẹ̀ kẹ́ fi sínú fóònù yín kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri ó máa tàn mọ́ ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti Ṣàgámù ìtẹ́ wò sí a máa play video ẹ̀ mú kàn fẹ́ kọ́kọ́ fi yẹn ká kọ́kọ́ fi yẹn ṣe nǹkan àtẹ́lẹ̀ ọ̀rọ̀ wa náà ẹsẹ̀ kejì ọ̀rọ̀ yẹn Eh, àṣetẹ nìyẹn òun wá ní eh, eh, abala kẹrìnlá ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí kí ni àwọn òfin orílẹ̀ yìí ara àwọn òfin yẹn tó lè ṣe pàtàkì jùlọ tí mo fẹ́ kẹ́yìn mọ̀ òun ni pé àṣẹ ìlú ẹ̀yin lẹ ní lápapọ̀ lẹ́ẹ̀kan sì máa ka ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn one forty two èmi àkà fún yín ìjọba jẹ́ ti àwọn ènìyàn nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ ìtumọ̀ yẹn ni pé gbogbo wa la ní agbára tá a bá dúró papọ̀ gẹ́gẹ́ bí ṣe sọ kò sí ìjọba náà tí ó máa sọ fún wa pé n ta fẹ́ àwọn ò ìyẹn lèmi ń gbìyànjú pé kí a sọ fún wa pé kó lè yé wa pé kí àwọn èèyàn wa kalẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìgbésẹ̀ mo tún yẹ rí pé mo tún mo ti gbé wọlé kó lè kẹlẹ̀ rí mo fẹ́ kẹ́ rí ọ̀rọ̀ yẹn dáadáa ni torí ọ̀rọ̀ yẹn ṣe kókó kí gbogbo wa ká ní lọ́wọ́ ṣọ́rọ̀ mi yẹn yín nǹkan tẹ́ ẹ̀ ń rí lórí fọ́nrán yẹn ẹ bá wa tẹ̀ bẹ́ ṣe rí yẹn ẹ kàn bá wa tẹ̀ bẹ́ yẹn mo bọ̀ mo fẹ́ sáré ṣe nǹkan kan ni ṣé mo lè ṣe bẹ́ẹ̀ báyìí o possible mm. okay now anyway so now ẹ wo títì ní Ṣàgámù ẹ wo títì ní Ṣàgámù ń dẹ̀ máa fi ọ̀rọ̀ yóò dẹ̀ ṣe pàtàkì tí ó jẹ́ àpẹẹrẹ ọ̀rọ̀ tí ẹ máa láti múlò kẹ̀bẹ̀ sí ní lọ́gbàrá yìí ṣé gbogbo àwọn tó dúró sí ni o tó dúró tó ń wo kínní gbogbo wọn lápapọ̀ a ní agbára lù láti ọ̀dọ̀ wa ni ìjọba ti gbé ń gba gbogbo agbára àti àṣẹ ọ̀dọ̀ wa ni àwa dẹ̀ lè lu àṣẹ yẹn bá ṣe máa lò ní pé a dúró papọ̀ láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì ní ìbílẹ̀ Ṣàgámù Ṣàgámù sìn àwọn èèyàn wọ́n ní ẹ̀tọ́ láti dún papọ̀ ẹ sọ kán sọ fún wọn pé ẹ wá o owó tẹ̀ ń gbà lóṣooṣù monthly education ẹ fi owó yẹn ẹ fi ṣe kíni apàṣẹ fún yín àsọ fún yín àwa ń pàṣẹ fún yín ni ara nǹkan tí àwa ń gbé jáde fáwọn èèyàn àkàlẹ̀ wàá bẹ̀ sí ni sọ ní déédéé lójoojúmọ́ alẹ́ láti máa kópa nínú ìjọba lójoojúmọ́ torí sìn ẹni pé a ti filẹ̀ pé ìjọba ẹ pé wọn á ṣèjọba wọn láì sí pé agbárùkù tì lójoojúmọ́ wọn ò ní gbígbèsè yìí o torí ọ̀nà ọ̀rọ̀ méjì tí mo tẹ̀ ń wò lórí kìíní yẹn ẹ bá wa ẹ bá wa ṣe photocopy ẹ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe screenshot kẹ́ fi sínú fóònù yín kẹ́ fi tó gbogbo ọmọ káàárọ̀ òjìrì létí pátápátá ọ̀rọ̀ tí mo bá yín sọ yìí ó wà nínú ìwé òfin kì í ṣe pé wọ́n sọ pé wọ́n ní ọ̀rọ̀ yìí bó ṣe kọ́ sínú ìwé òfin àtúmọ̀ ẹ̀ sí Yorùbá ni ó tán tí wọ́n mi yẹ yín ẹ màá fẹ́ kẹ́ sí àpò kẹ̀dẹ̀ fún àwọn màmá wa àwọn ìyálọ́jà àwọn àbá àwọn àgbẹ̀ wa gbogbo àwọn tí wọ́n lè sọ èdè gẹ̀ẹ́sì ọ̀rọ̀ yìí ó yẹ kí wọ́n mọ̀ kán lè bẹ̀ ní fi ṣe kán mọ̀ pé àwọn ní agbára táwọn lè lò láti fi darí ìjọba torí ìjọba wọn láti tẹríba fún àwa ọmọ torí kí ni àṣẹ àti agbára lu ó ti ọwọ́ wa wá tí ọ̀mí yẹ yín ẹ̀ẹ́dẹ́ ká tẹ̀síwájú. This is life in Ṣàgámù. Ṣàgámù Ìkòròdú road. Sherry, ẹ wo sẹ́ni. so what people are going through. Sherry. look at what people are going through. mọ́tò ti fọ́ bóṣẹ́gbẹ̀ àwọn èèyàn láti máa jáde kọ́ máa kú sínú ẹ̀ sẹ́ni sẹ́ni sẹ́wó títì sẹ́ni sẹ́ni náà ó ṣubú sẹ́ni náà àwọn èèyàn jáde sẹ́ni àwọn èèyàn jáde sẹ́ni náà ìyà tó fi ń jẹ wá nìyẹn o tẹ́ ẹ̀ bá kópa nínú ìjọba gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ ìyà tí wọ́n máa fi máa jẹ wá òun lẹ̀ ń rí yìí tí a ti lo agbára tí a ní lápapọ̀ wa a dẹ̀ láti lò lápapọ̀ láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì ní gbogbo ilẹ̀ károjere pátápátá ọ̀rọ̀ yìí ó láti tó gbogbo ilẹ̀ károjere pátápátá pàtàkì jùlọ a ti túmọ̀ ẹ̀ ní èdè Yorùbá bẹ́ẹ̀ bá ṣe ń wo ọ̀rọ̀ yìí lórí fọ́nrán yìí ẹ bá wa pín fún àwọn èèyàn wa àwọn ìgbésẹ̀ tá a máa fi gbé lórí ẹ̀ òun la máa bẹ̀ sí ní mẹ́nu bá ń sẹ́ ìgbésẹ̀ máa fi ṣe tẹ́rí láti pé kán tún títì yẹn ṣe tí àwọn ò bá gbé ìgbésẹ̀ yẹn wọ̀n ní tún títì yẹn ṣe tá a bá ti gbé ìgbésẹ̀ ká bẹ̀ sí ní lo agbára tí mo fi hàn yín tá a bẹ̀ sí ní lo lápapọ̀ wa ká dúró papọ̀ ká rí i pé wọn à jẹ́ kí èèyàn kankan kan pín wa yẹlẹyẹlẹ torí tó máa ti pín wa à ní lè gba títì wa wọn ní ṣe tó fi ń bò wá lójú nìyẹn wọn ò jẹ́ ká mọ̀ pa ní àṣẹ ìlọ́wọ́ fún mẹ́rìnlélógún ọdún àwa dẹ̀ ń túbalẹ̀ fún wa ṣe pé ká bẹ̀rẹ̀ sí nílò àṣẹ yẹn ẹ gbogbo ẹyin tẹ́ bá ń wo ètò yìí ẹ bá wa máa pín ètò yìí ọ̀rọ̀ kì í ṣe ṣeréṣeré o ọ̀rọ̀ tí ó wà nínú tí mo kọ tati kọ́lẹ̀ yìí gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé òfin ní èdè gẹ̀ẹ́sì ẹ̀ àtúmọ̀ ẹ̀ sí yorùbá agbára ta ní lọ́wọ́ òun lẹ̀ ń wò lórí fọ́nrán yìí màá dẹ̀ ká mú lò láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì gbogbo àwọn agbègbè wa ẹ jẹ́ kí ó tó gbogbo àwọn ọmọ káròjì létí àwọn ìyálọ́jà àwọn àwọn àwọn àwọn tó ń tajà àwọn màmá tó ń tajà àwọn oní ṣọ́ọ̀pù àwọn oní àgbèrè àwọn afọgánà gbogbo wọn kọ́ mọ̀ pé agbára tí wọ́n ní rèé o ẹ jẹ́ ká wá tẹ̀síwájú ṣe ni pé lẹ́ẹ̀kan a sọ pé àwọn èèyàn ẹ pé àwọn èèyàn jáde wọ́n máa kú tí ó yẹ kí a wá ṣe ni pé mo fẹ́ fún yín ní àpẹẹrẹ ṣe ní ṣàgámù yìí mo máa lọ sínú nǹkan tó ń pè ní National Bureau of Statistics mo ti lọ́bẹ̀ rí mo máa lọ mú mo ti download report yẹn mo kàn máa fi hàn yín sí kẹ́rí nínú láti inú National Bureau of Statistics ló ti gbé wá ẹ ọdẹ nínú ẹ wọ́n san owó tí wọ́n san fún wọn lóṣooṣù owó tí máa fi hàn yìí ó já sí orí owó tí wọ́n san fún Ṣàgámù ní January twenty twenty three ṣé ń gbọ́ mi ẹ jẹ́ ká ẹ bá mi ká lọ ẹ ká tẹ̀síwájú now ṣe rí i pé january mo tẹ̀sẹ̀ síbẹ̀ ṣe disbursement january twenty twenty three ṣe ti rí yẹn mo fẹ́ máa tẹ̀ tí máa ti wọlé sìn ó máa gbé jáde fún wa ó ṣe pàtàkì ká mọ̀ kínní yìí o nbọdẹ ní ṣàgámù ìlú wo ni ṣàgámù ìpínlẹ̀ wo ni ṣàgámù Ògùn state ọ̀nà méjì ni mo fẹ́ ká wo kínní yìí o Ògùn state ṣàgámù ń bọ̀ ń bọ̀ ń bọ̀ Ògùn state ṣẹ̀rí Ogun State nìyẹn o ṣẹ̀rí Ogun State ṣẹ̀rí pé Ṣàgámù nìyẹn ṣẹ̀rí ẹ̀ wọ́n fún wọn ní ecology owó tí wọ́n tán ara owó tí wọ́n fún nìyẹn ecology nìyẹn o fún láti fi ṣe àdúgbò owó yẹn àti ẹ̀ tí ìfọwọ́kàn ṣẹ́rí owó ara wọn tó ń fún wọn nìyẹn o kò tí kan owó tí wọ́n tún máa ń fún wọn fún láti máa ṣe àwọn kankan ní àwọn àdúgbò wa náà ìyẹn níbẹ̀ ẹ jẹ́ ká wo ti ilé ìtàn fún ìpínlẹ̀ gangan ìpínlẹ̀ Ògùn lápapọ̀ kẹ́ lè mọ̀ pé owó tí wọ́n ń fìyà jẹ wá ni owó tí wọ́n sọ fún Ògùn ní àpapọ̀ ní January tó kọjá yìí ní oṣù ọdún January tó kọjá oṣù márùn-ún mẹ́fà sẹ́yìn two point seven eight one trillion naira òun làwọn ẹbí two billion àbí two billion là ń wò yìí two billion naira là ń wò yẹn two point something billion naira ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn two point something billion naira là ń wò mí báyìí ṣẹ̀rí two point seven eight one five five seven two two six zero oh point six six billion naira là ń wò yẹn billion ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn billion ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn hmm. two billion kò dẹ́n ṣe owó kékeré tán fún ìpínlẹ̀ Ògùn o wọ́n yàrá àwọn olówó láti fi ṣe títì mò ń fi hàn yín ní o ẹ ti rí kejì ń sìn ẹ ní inú ti ecology tí a sọ. So Ogun State wọ́n fún wọn ní eh, ecology ti state lélẹ́yìí ecology ti eh, local government ni mo fẹ́ kí n wò ecology ti local government ń bọ̀ state details local government details ẹni èmi ti fi yẹn hàn yín eh, ecology fún individual ẹ ẹ náà mo fi hàn lẹ́kọ̀ọ́ yẹn fún individual local government area so wọ́n fún wọn ní four point nine eight six four point nine eight six million naira ni wọ́n fún Ṣàgámù ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ kan owó tó fún wọn láti máa fi ṣe àwọn nǹkan míì o ẹ̀jẹ̀ ká wo ti the local government a máa lọ sí Ṣàgámù mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí mo fi ń hàn yìí ó ṣe pàtàkì ká lè mọ̀ àá wá lo àwọn agbára tí mo fọ tí mo mẹ́nu bà yẹn aláti bẹ̀rẹ̀ sí nílò kò sí àníyàn nínú ẹ̀ láì gbégbèsè yẹn àá gba Yorùbá nation òótọ́ mo fún yín láì gbé ìgbésẹ̀ ìkàbẹ̀ sí ń lo àwọn agbára ta ní lọ́wọ́lọ́wọ́ báyìí a lè gba yorùbá nation a lè gba yorùbá nation èmi bá yín sọ òótọ́ ọ̀rọ̀ mi ò èmi ò wá fún pé torí tá a bá ti lo agbára yẹn owó tí wọ́n fi ń dì wá tán fi ń gbígbà tí wọ́n kó wa sínú ìdè òun ni ọ̀rọ̀ yìí tá a bá gbégbèsè yẹn láti fi kọjú sí wọn ká bẹ̀rẹ̀ ní rí pé ẹ̀tọ́ wa à ń gbà àti ìmúra àti gba yorùbá nation nígbà yẹn ṣàgámù rèé ṣe bẹ́ẹ̀ yẹn ni ìmọ̀tẹ́ ti rí tí mò fi hàn yẹn ṣàgámù nìyẹn òun bọ̀ ọ́ ṣàgámù ni ṣe ṣe pé ṣàgámù nìyẹn owó ṣàgámù tí wọ́n sọ fún wọn ní january tó kọjá yìí ẹ̀yọ́ náà máa fi hàn yín sí àwọn agbèdè sí ṣe two eight three ṣe two eight three two hundred eighty three million two hundred fifty thousand six five hundred ninety nine naira and thirty one kobo. fún oṣù january nìkan nìyẹn o oṣù january nìkan ni mo sọ à ń sọ yẹ wo oṣù january ṣe january disbursement january twenty twenty three kí ni wá kí wá ní ìdí ẹ̀ títí ti ṣe rí báyìí. this is life in Ṣàgámù. kí wá ní ìdí ẹ̀ títí ti ṣe rí báyìí a ti fi owó yẹn hàn yín wọ́n ṣe pé kò sí owó owó january nìyẹn ṣẹ́rí ṣẹ́rí mo máa fi yẹn ẹ jẹ́ kí n fi yẹn hàn yín kẹ́ lè mọ̀ pé ìyàtọ̀ fi ń jẹ wáyìí a gbọ́dọ̀ gbà á mọ́ aláti kọ̀ ọmọkùnrin wa aláti kọ ìyà yẹn ni mo kàn fẹ́ kí ó yé wa ni mo ṣe dìídì gbé wa owó tó ń sọ fún wọn ní oṣù january rèé o àti ìsan mo fẹ́ kẹ́rí nítorí tẹ̀síwájú díẹ̀ náà ẹ má bínú ṣẹ́rí ṣàgámù nìyẹn mo kàn fẹ́ kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe pé bóyá àwọn apá pé ajá lọ́bọ̀ fún yín báyìí ṣẹ́rí owó owó ṣàgámù nìyẹn ṣẹ́rí owó Ṣàgámù ṣe ti di Ṣàgámù nìyẹn bẹ́ẹ̀ so tá a bá tọ̀ lọ síwájú bẹ́ẹ̀ owó Ṣàgámù nìyẹn ẹ pé two eighty three two five oh nine nine point three one million. ìyẹn mílíọ̀nù náírà là ń sọ yẹn o mílíọ̀nù náírà mo fẹ́ ṣe kinní kan mo fẹ́ wádìí nǹkan kan fún yín kẹ́lẹ́ mọ̀ pé nǹkan tá à ń sọ yìí kí n sọ̀rọ̀ eré èèlò ló máa ná wọn láti fi ṣe títì ló máa ná wọn láti fi ṣe títì how much will it cost to do one uh, ten ten uh, hundred kilometers. to fix 10 kilometers máa wòrán wọn. mo fẹ́ kẹ́ ẹ ká lè mọ kí ni mo kàn ń fún yín ní àpẹẹrẹ ni o. one kilometer of road two hundred and thirty-eight two hundred and thirty-eight million naira ṣẹ́rí fún one kilometer wọ́n dẹ̀ ń gbowó yẹn lóṣù kan káàtẹ̀ sọ pé nǹkan burú mo kàn fẹ́ kẹ́ ẹ fi mọ̀ ni o kì í ṣe pé kò lówó kì í ṣe pé wọ́n lówó yẹn lọ́wọ́ o ṣẹ́rí two hundred and thirty-eight million ṣẹ́rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá lọ wo tí wọ́n kọ síbí báyìí two hundred and eighty-eight eighty-three million ṣẹ́rí mi ì dẹ̀ sọ̀rọ̀ nípa owó tí wọ́n san fún ìpínlẹ̀ o a sọ̀rọ̀ pa owó ecology o two eighty three million tán máa ń yọ owó yẹn pé lóṣù yìí o títì la fẹ́ fi ṣe kò burú jù one kilometre yẹn tí a bá sọ pé kọ́ sọ pé wọ́n lọ́wọ́ fẹ́ ṣe one kilometre wọ́n ṣe one kilometre ṣé bí one kilometre rí inú eléyìí Ṣàgámù yìí wọ́n á ti tún títì yẹn kò yẹ kó rí báyìí tán máa bẹ̀ sí ṣe bẹ̀ yẹn ǹjẹ́ rí i pé ọ̀rọ̀ àìníyànjú owó wà ń bẹ̀ o lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká fi hàn wá ẹ jẹ́ ká fi hàn wá wọ́n sọ pé ẹ kò sówó ẹ kéré kankan ẹ ọlọ́run ara owó yẹn wà ń bẹ̀ àmọ́ torí pé àkópa nínú ìjọba wa òun ló ń jẹ wá níyà o tẹ̀lé pé kì í ṣe kókò sówó o tó yẹ láti dìdí fi hàn yín owó tá à ń sọ rèé o two eighty three ṣé àwọn ìpínlẹ̀ kan a sọ pé two thirty eight million naira lọ́nà fi ṣe one kilometre a ti gbọ́ ok one kilometre tá a máa tún ṣe dáadáa títì yẹn ò yẹ kó bàjẹ́ tẹ bá ṣàkíyèsí ọ máa ń ṣe títì fún yín láàrin oṣù mẹ́fà ó ti bàjẹ́ wọn ò náwó yẹn bóyá wọ́n ṣe bó ṣe yẹ kán ṣe ṣe ẹ láti máa mójútó ni torí ẹ àwọn agbára tó wà níbí tí mo fi hàn yín yìí àwọn agbára yìí ẹ jọ ẹ photocopy ẹ ẹ screenshot ẹ ẹ pin fún gbogbo ọmọ káàárọ̀ òjìrè pátápátá àṣẹ tẹ níyẹn o kò síjọba látòrí látòrí olórí gbogbogbò Tinubu ó láti tẹríba fún àṣẹ tiẹ̀ ni torí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìjọba jẹ́ ti àwọn ènìyàn nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ àṣẹ tẹ́ni nìyẹn o máa fẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní sowọ́pọ̀ láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì ká bẹ̀rẹ̀ sí nílò agbára yẹn ọ̀rọ̀ yìí pé ìjọba ìjọba wa gbà wá o ìjọba gangan náà ń kó wa sínú ìgbèkùn àwa láti wá sọ fún wa pé àwa ní títì yẹn kò dáa bó ṣe rí yìí báwo àbí kílẹ̀ ní kò da wọ́n ní ohun tí ò dáa ò dáa kò lóko méjì kò dáa náà ni ẹ wò ẹ wo títì ṣe rí ah. àmọ́ àwọn agbára tẹ̀lé ah, ìfẹ́ ẹ láti lo agbára yìí láti fi yanjú ọ̀rọ̀ yìí ṣe rí ṣe rí ṣe rí ẹ láti lo agbára yìí máa fẹ́ kí a kó wa ká fúnra wa papọ̀ ká ṣe ra wa bí òṣùṣù ọwọ̀ ká bẹ̀ sí ní bí wọ́n ní ẹ̀tọ́ wa tàbí sọ fún pé àwọn àṣẹ ìlú wà lọ́wọ́ wa a lè lò láti fi sọ pé kán tún títí wa ṣe ọ̀rọ̀ àdúrà kan lóde ìsìn ọ̀rọ̀ ìgbésẹ̀ ni ọ̀rọ̀ ti kọjá àdúrà ìgbésẹ̀ ni ká gbé ẹjọ́ múrọ gbogbo ọmọ káàrọ̀ jẹ bẹ́ẹ̀ bá ṣe ń wò tó yẹ bá a máa pín ah. season one ló kí láti rí olùkọ́ ti dájú ṣẹ́rí ṣẹ́rí àwọn èèyàn ló ń gbé jáde ìyà yìí ti tó lẹ́ẹ̀kan sí màá fi ọ̀rọ̀ yìí sí bíbá yìí mo fẹ́ kẹ́ rí ń bẹ̀yẹn mo dẹ̀ fẹ́ kẹ́ rí owó tí ó jẹyọ ní January owó January mo dẹ̀ máa fi eléyìí hàn yín lẹ́ẹ̀kan sí ṣé àwọn pínlẹ̀ kan ti sọ two hundred and thirty eight million naira náà máa fi ṣe one kilometre àti gbọ́ ok Apex Bank the cost of constructing one kilometre is two thirty eight million lóṣù kan wọ́n fún Ṣàgámù ní two hundred and eighty three million naira ǹjẹ́ kò yẹ kí wọ́n tún títì yẹn ṣe pẹ̀lú owó yìí ìbéèrè la o ṣe ni pé kò ń sọ̀rọ̀ pé ọlọ́run jọ gbà wá kíní kan gbogbo ọ̀nà tá a lè fi ṣe kíní yìí wà lọ́wọ́ wa àmọ́ tá a bá gbégbèsè lápapọ̀ wa tá a bá bẹ̀rẹ̀ sí ní gbégbèsè lápapọ̀ wa à ń tọ́ra wa ní. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ irú àwọn kan báyìí aláti dúró papọ̀ ní ìsọpọ̀ máa rọrùn pé a kàn máa béèrè lẹ́kùn bẹ́ẹ̀ tá a bá ti dúró papọ̀ à á lọ títì yẹn à á pè wọ́n à máa pe local cha, cha, councillor local government chairman house of assembly uh, state house of assembly member uh, house of rep sẹ́nẹ́tọ̀ a máa pe gbogbo wọn wá pé ẹ wá ẹ wá mi báyìí iye tó máa ná yín láti fi ṣe títì rèé o lóṣù january tó kọjá yìí o two hundred and thirty eight million eighty three million lẹ́gbà kì í ṣe pé wọ́n sọ pé wọ́n ní à á fi eléyìí hàn wọ́n ẹ̀ ẹ́ fi eléyìí hàn wọ́n kẹ́ sọ fún wọn pé ní tí wọ́n gbà lóṣù kan ní january nìyẹn owó yẹn wọ́n lè fi ṣe títì yẹn fún yín kò sí àní-àní ńbẹ̀ ntẹ ẹ̀yin lẹ́ máa sọ ntẹ fẹ́ torí pé kí ni ẹ ní àṣẹ yìí lọ́wọ́ àṣẹ yìí wà lọ́wọ́ gbogbo wa níkọ̀ọ̀kan ẹ jẹ́ ká fi kọ́ gbogbo àwọn ọmọ wa láti èní lọ ọ̀rọ̀ pé à ń dúró owó lọ́njọ́ gbà wá owó lọ́njọ́ wá ṣe ọlọ́run ṣe eléyẹ gbàgbé gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì mùsùlùmí kò jẹ́ yọ torí owó tẹ nílò òun lóṣù kan òun lè rí yẹn two eighty three million lóṣù kan wọ́n lè sọ pé ẹ jẹ́ ká ṣe títì lẹ́nìí ká ṣe one kilometre yẹn ibi tó ti wù ẹ bá ti ní kòtò gbogbo ẹ̀ kọ́ di gbogbo ẹ̀ kọ́ ṣe kọ́ rẹ dáadáa ó yẹ kó ó yẹ kó ó yẹ kó títí ẹ dúró fún ọdún mẹ́wàá kì í ṣe pé ẹ láàrin oṣù mẹ́fà tún ti bàjẹ́ torí bọ́n ṣe ń kó wa jẹ nìyẹn torí pé àmójútó ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ṣe pé a ní agbára ẹ jọ gbogbo ọmọ káàròjẹ tó ń wo ètò yìí bẹ́ẹ̀ ṣe ń wò ó mo fẹ́ kẹ́ gbé ìgbésẹ̀ yìí torí ẹ fẹ́ tún ìgbésẹ̀ ayé kì í ṣe tẹ̀yìn nìkan gbogbo àwa aráàlú àkàkà ní àǹfààní lórí nǹkan tó jẹ́ tiwa àsìkò ti tó ọ̀rọ̀ pé kakọ̀ máa gbàdúrà àwọn babalá àwọn àwọn jàlùfà àwọn pásítọ̀ kódà àwọn ìtẹ́ ìlọsọ̀rọ̀ babaláwo mi ní kẹ́ má lọ bì kankan o ẹ jẹ́ ká kọ́kọ́ gbégbèsè yìí lápapọ̀ wa tá a bá gbégbèsè yìí tẹ́bá kan gbàdúrà tẹ́ ẹ̀ kọjú sí kínní wọ́n ń gbé owó gba ẹ̀yìn lóṣooṣù two eighty three million èlò dé àṣẹ pé wọ́n fẹ́ ṣe títì mò ń fi hàn yín mọ́ ní o two thirty eight million a sì kù fifty million lórí ẹ̀ aṣẹ́kù ẹ dẹ̀ máa tẹ̀ wọ́n ẹ máa bí wọ́n pẹ́ wá o a fẹ́ mọ ibi tẹ́ ẹ̀ náwó yẹn sí à ń fojú wa wò gbogbo aláti máa mójútó ti aláti máa mójútó ìjọba wa lójoojúmọ́ ni aláti máa kópa ní ìjọba lójoojúmọ́ tí wọ́n mi yẹ ẹ tó ẹ wò tí ẹ̀rọ tí báwo lè ṣe rí ọ̀rọ̀ sí ẹ bá wa dá sí ẹ bá wa fi comment orí ẹ ẹ jọ ẹ má gbàgbé ẹ bá wa lọ subscribe sórí Oduduwa TV Radio Two, inú wa dùn tẹ́ bá lè bá wa subscribe a máa fi sí ọ̀rọ̀ yìí náà sórí Facebook náà ẹ bá wa pín ẹ bá wa subscribe lórí Odùduwà TV Radio two ara abẹ́lábẹ́ yẹn jọ ọ̀dọ̀ bí bá ṣe ń dé bá ṣe ń jáde ẹ jẹ́ ká gbégbèsè yìí ẹ wo owó la fi hàn yín wọ́n ní ní January tó kọjá wọ́n san two hundred eighty three million naira fún wọn ní Ṣàgámù láti tún títí ṣe ó já sí two hundred thirty eight million naira ǹjẹ́ kò yẹ kí a dúró papọ̀ pé ń tẹ́ àwa amọ̀ọ́lù sìn ẹ̀ ìjọba máa pa fún ni àwọn máa ṣe àwọn máa ṣe lọ́ọ́ máa sọ àmọ́ tẹ́ bá ti dúró papọ̀ agbára tí ẹ̀ ń wò nínú fọ́nrán yìí ẹ ní àṣẹ láti lò torí ó wà nínú ìwé òfin kò dẹ̀ sẹ́ni tó lè bá yín jiyàn ẹ̀ àmọ́ ẹ láti dúró papọ̀ ká ṣẹra wa bí òṣùṣù ọwọ̀ ká wá bẹ̀ sí ní bèrè tọ̀wà torí tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn àǹfààní tó máa fún wa láǹfààní gbogbo àwọn àdúgbò wa kò ní jẹ́ yọ̀ ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ní o gbogbo ẹ̀ tẹ́ bá ń gbọ́ ètò yìí ṣíṣe wà lókè láti ojú ọjọ́ sí rédíò ẹ má gbàgbé ẹ bá wa subscribe sórí Oduduwa TV Radio two tẹ̀ ń wò lórí fọ́ lókè bó ṣe ń lọ yẹn ó sọ pé Oduduwa TV Radio two lórí YouTube ẹ bá lọ subscribe inú wa dùn ẹ torí a fẹ́ kí àwọn èèyàn kan lè máa gbọ́ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ẹ bá máa pè àdèmà tó ń fi sórí Facebook náà ẹ àrùn jù báyìí lọ mo fẹ́ ọ̀rọ̀ tí mo fi hàn yín lẹ́ẹ̀kan sì máa kà fún akátó lọ nípa báyìí abala kẹrìnlá ẹsẹ̀ kejì nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ àṣẹ yẹn wà lọ́wọ́ wa kò sí àṣẹ tó ju ti àwa ọmọ ìlú lọ tẹ́ ń gbọ́ kò sí àṣẹ tó jù lọ torí nǹkan tó kọ sínú ìwé òfin nìyẹn adè láti bẹ̀rẹ̀ sí ni mo lò láti sìn ín lọ mo rọ̀ wá ni. ìkejì ó wà nínú ìwé òfin abala kẹrìnlá ẹsẹ kejì pé ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí ṣe ti wá rí sìn pé ó wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè torí pé kí ni àwa la ní àṣẹ àti agbára tó ń pè ní sovereignty tá a bá ti kóra papọ̀ láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì kò wọ́n láti wọ́n láti ṣe ntàfẹ́ ntà àwa gangan ló lórí ìlú lápapọ̀ wa ẹ jẹ́ ká dúró papọ̀ ẹ sì sẹ́wọ̀n ẹ ló yín o ẹ má gbàgbé o tẹ bá ṣe ń rí ètò yìí ẹ bá wa pè ẹ jẹ́ kó lọ yíká ẹ bá wa subscribe sórí citizen ay náà lórí facebook ẹ lórí youtube àti Odùduwà TV radio lórí youtube ẹ ṣeun ẹ àrùjì bá lọ ẹ ẹ bá a máa pé ètò ìbí bá ṣe rè ẹ sí ìbá lọ kí ó dìgbà kan náà ẹ ṣeun àtúmọ̀ ara bá yín láìpẹ́ àtúmọ̀ jáde láìpẹ́ ẹ ṣeun ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ mo kí ó dàbọ̀ ẹ ṣeun.